وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ألا تكون لغضا أكون آه، إساءة الجسوم وبشوى محمد صلى الله عليه وعلى آله وسلم bákan náà láti kí àti jẹ fún àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ọ̀nà papọ̀ ní ìníbi ìpínlẹ̀ láì tààlà a nílé ka fún wa wọ́n á tún gbára wa níyànjú nípa ìlànà àwọn ẹni ìṣíwájú tí a ń tẹ̀lé sọ́nàbà sọ́nà àtàlá kó mẹ́rin kọ̀ọ̀kan adó ní orí ẹ̀ kó ṣàlékún àgbóyè kọ̀ọ̀kan wa torí pé ní lóòrèkóòrè náà ló yẹ ká mọ ìgbára wa ní ìdí lórí ìlànà yìí ìlànà wọn náà mẹ́rin àlùmọ́nì hajj sàlàfí ìlànà àwọn ẹni ìṣíwájú wa torí pé ní ọmọ ènìyàn ni wá àfìmí di ìfàájí gbogbo àwọn ọmọ ènìyàn níbi ẹni tí ó gbọ́ sáájú bákan náà ni a níbi ìrántí a níbi ìfìlọ ẹni bá fẹ́ pẹ̀lú àlùkò àrùn ìtòlẹ́ àrùn ìyọ́pọ̀lọpọ̀ tó lọ́sọ̀rọ̀ pé ìṣèwà àti fún ẹni ní ìrántí. فذكر فإن ذكر تنفع المؤمنين فذكر إن نفعت الذكر فذكر بالقرآن من يخاف عليه أتبع بيدخلون الكلمة ينسي ينسي كما سبحانه وتعالى في يشبك جليل الكرة أتقنوا أو كدين وكرا شيخ عبد الله محمد سعيد الرسلان وكلا وجد عائلا لكل هذه النبوة فصرف عن الشليل سبيلنا نبي محمد صلى الله عليه وسلم إن امتيوة بيني خصائص من هذه النبوة إلى أن قريب يلاون كان يشاء إذا لو نفع أن يو ìlànà tánàbí fi wálẹ̀ òun náà ní òkú olórí ẹ̀ àwọn ìtàrí láti mọ ẹjọ́ di ìdúródédé yẹn àti àìdúródédé yẹn nínú tí wọ́n mẹ́sẹ̀ fún abẹ ní àṣàbá àtàlẹ̀ lọ́kàtà nínú tó jẹ́ ìlànà àlẹ́bí ọ̀nà ni ìdúródédé lórí òdodo wà ádámù sàláwùn ìdúró dédé lórí òdodo àìmọ́mọ́ kò gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ káàkiri tábàyàn dídé ní kódọ̀lá tó bá gùn mí kò sọ nǹkan lónìí kódọ̀lá kó tó máa sọ mí láì ṣe kó rẹ́rìí mi tí ó yàtọ̀. eléyìí tí lànà tánàdà ọ̀rọ̀sọ́lá tó fi àwọn àdéhùn mọ̀. torípa níbi ọ̀rọ̀sọ́lá nǹkan tó náà pa aláfẹ́ ni pé kò dúró déédéé fàtẹ́kì nìkàmọ̀ òmìnir dúró déédéé gẹ́gẹ́ bá a ṣe fáyé láṣẹ. wọ́n mọ̀ ní sáábà máa àdúgbò gbogbo tí ó ń ṣe tọ́lọ́ pẹ̀lú ẹ tí wọ́n tẹ́rí síbi tọ́lọ́ àpamọ́ láti kẹ́jú ó déédéé wọ́lá tẹ́tùkà ò ẹ̀mọ́ kọjá àlà ìfẹ́lọ́pàá níbi láti ní pé kó dúró déédéé mọ́ kọjá àlà ìtọ́nà bá tọ́ lọ́wọ́ tọ́lá tó bá ní kọ́ wà náà ní kọ́ wà tó bá gbogbo lọ gbámú náà ní kọ́ gbámú ìtọ́nà bá tọ́ lọ́wọ́ tọ́lá tó pa àlẹ́bàá mọ̀rọ̀ sọ́lá láti ní ilé ìlànà náà lọ́sọ̀ lọ́sọ̀ lọ́sọ̀ náà sọ̀káàbà nígbà tó wá bá pé ní àkùbẹ́rẹ́ ní ṣe islam àbí kó lè ṣe islam kó lẹ́nu là ákàl áhàdà àmì ìhòòhò ẹ̀yọ̀ sọ̀rọ̀ kan fún mi nínú ẹ̀sìn yìí tí ó gbọ́dọ̀ bá tẹ́tọ́ fún mi ní bí ẹnu bí ìfúnlẹ́yìn ẹ̀ kí lànà bí sọ fún anabi ní kó àmàntu billah fún mọ̀sẹ́kẹ̀ sọ fún mi gbọ́ lọ́wọ́ bá gbọ́ káwé gbogbo náà bá gbọ́n yẹn gbogbo tó ń jẹ́ ìdíje síbẹ̀ ọ̀rọ̀ àlàkídà ni ọ̀rọ̀ àdìsọ́kẹ̀ ó wà mẹ́ ọ̀rọ̀ àlàìbáàdà àwọn ìjọsìn ó wà mẹ́ wal akhlaq ọ̀rọ̀ bó láṣẹ wà ó wà mẹ́ wal muamalat ìbára ẹni lò kátàkárà ó wà mẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlámọ̀rí ọmọnìyàn tó bá tó wá gbólé tó gbàgbọ́ náà wọ́n ti gbé kalẹ̀ fàṣẹ́kìn kó wá dúró dédé ní orí ẹ̀ eléyìí ni ìlànà tí ọlọ́ba sọ́nà wàtàlá tó fẹ́ràn nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn láti ní tí èmi àti ẹ̀ gbọ́dọ̀ gbọ́yé torí pé àìmọ́ dúró déédéé àìmọ́ yípadà máa gbé oríṣiríṣi àwọ̀wọ̀ bí ọ̀gà kìí sí làǹkan àwọn ẹni ìṣíwájú wa kìí ìlànà ànábíwá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gbà tó ráwọn èèyàn lẹ́ni tó yẹ pé ní ẹ̀ ní mọ̀bí tẹ́ẹ̀ṣì wọn mọ́ tẹ́lá tó wá rí ẹ̀ tí òdúró tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ṣì wọn ibi kan pé ibi tí ò ní gbádùn lẹ́nu padà sọ̀rọ̀ rẹ̀ sí lẹ́bàá ṣe rí nínú ìṣesí àwọn èèyàn lé mi. wọ́n láwọn ti sún náà wọ́n ti máa ti pẹ̀lú oníbídíà wọ́n máa ti pẹ̀lú ẹlẹ́gbẹ́ nígbà tó bára ìgbẹ̀yìn kọ́ kí náà padà já sí ẹlẹ́gbẹ́ torí kó radiyallahu anhu ìkànnà sọ̀hábà wọ́n ní inna dalalata kulla dalala nínú tí ń jẹ́ ànù òríjìnà ànù fún ọmọnìyàn ànù tá a kọ́ lé pé ọmọ dáadáa lẹ́nu pé dáadáa ni ẹ̀rí afọ̀n ànù tá a rí fáwọn kóńtà tó ń kiri nǹkan ta kò tẹ́lẹ̀ pé kò dáa tí wọ́n náà wọ́n bá tó gbé ní kọ́ ọmọ bá ni ààrẹ tó tọ́tọ́ àmọ́nyájì ẹ̀kọ́ alùmùsùnmù ọ̀dá tí wọ́n bára fìlàfíà sí ìgbọ́n tó bá yá ń sùn tó bá túnmọ̀ sí kíní láti wọn bá wọn ṣe tó lórí àná lọ. ntí ọ̀run sọ pé kò dáa tẹ́lẹ̀ wọn náà bá wọn ṣe. àwùjọ kúrò wọn kó tọ̀tà àrè àbí tó ń sọ pé dáa tẹ́lẹ̀ ọba bẹnu àtẹ́lu ẹ mọ́ dẹ́ fìlàfíà lóhun ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn àwọn ọmọ tó ń ṣe kíni wọn ṣe ń ṣe dáwà àwọn ọmọ tó ń gbọ́rọ̀ kalẹ̀ wọn bínú tí wọn náà ti ń pera rẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀gbẹ́fà tó tún ìyàwó nìkan náà sọ hálà ó ní ti ń jẹ́ olórí àwọn ni ó wá ń kú èmi àtẹ níyànjú pé wa ìyá àkà ó dánwó èmi àtẹ wàtàláwo náà kò tì í ní oríṣiríṣi kọ́lọ́t nínú ẹ̀sìn di ọ̀gà àwọn tó ń jọ́gà chameleon oríṣiríṣi àwọ̀ ní ibi tó bá rí náà ní lọ ìyẹn ni ìròyìn àwọn al-ikhwanul muslimun tó wọn ní kan ṣe ìgbọ́n tó wá burú jùlọ ní tó náà pera rẹ̀ tí ẹ fẹ́ bẹ́lẹ̀ mẹ́sàlá fíyà tó náà dẹ̀ máa ṣe mẹ́tọ́ jọ máa ṣe papọ̀ nígbà tó wá wọ̀dà yàtọ̀ ń jẹ mọ́ àṣírí ó padà tó gẹ́gẹ́ bá a fẹ́ ó sì. ìfáwọn ẹni ìṣíwájú wa sọ ní pé ọgbọ́dọ̀ máa pé aṣọ ọkọ̀ oríṣiríṣi wọ̀ kọ́ di bí ọ̀gà káàkiri gbogbo ọ̀nà lọ́wọ́ máa kó mọ́ra tó gba àwọn tó ti dín náà bá lọ. ó ní wa ìyá wà láwùú rẹ̀ fi di ó dọwọ́ rẹ nípa ìmọ̀ ẹgbẹ́ oríṣiríṣi àwọ̀wọ̀ nínú ẹ̀sìn ọlọ́ ọba ní torí pé ẹnìjọ kó ra jọ pọ̀ ibi tọwọ́ àwọn náà wà mẹ́ adọ́la àtọ́gbọ́n ìkọ́wánù lálejò ẹ̀ẹ́dìjọ máa ṣe náà ní tẹ́kọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn kátàkì kí ká máa papọ̀ ìsífàtò ìyàmẹ́ni ó ní fàbíyìnà lọ ìwà ìkànnì tí ọlọ́run ojú kan tá a ti fi ń ṣe ìlànà kan tá a ti tó tọ́ náà la gbọ́dọ̀ dúró lé lórí ṣùgbọ́n ká máa gbé gbogbo ẹ̀wọ̀ eléyìí ṣe ìlànà sanabi fi wá lẹ̀ ní lórí tó ń tọ́lọ́ ń pọ́n ní láti pé kó dúró déédéé lórí tí ń jó dodo. bákan náà wà ní Mughira ta àni Ibrahim Mughira gba lọ́dọ̀ Ibrahim náà àrùn tí ṣe tàbí yìí. kọ́ọ̀dún ní kánú ó nà sọ̀hábà wọ́n yé ti oríṣiríṣi kọ́mọ ẹgbẹ́ oríṣiríṣi àwọ̀wọ̀ káwọn kama ní àjẹ́ wọ́n oye tiẹ̀ nípa àwọn kan sọ́nà ìka kóra wa nípa àwọn kọ̀ ní tó bá lọ sọ àwọn ẹni ìṣíwájú èsì nǹkan ìṣúná pé èèwọ̀ ni lọ́dọ̀ wọn kò ń ṣe mọ̀tòrú tí àwọn ìgbà tó tàbí bá lè fúnlé ń kó tì tó bá lọ́dọ̀ sani lọ́dọ̀ sọ̀hábù wàkọ́ ó tún mọ́rọ̀ mi wá pé ní kánú yàrá òun ẹ̀tọ́ láwùn náà fi dín fi ṣákìlì kòlóòbù fi là. wọ́n ní Ibrahim náà fi tún sọ pé ní kánú yẹ báwọn sọ̀hábà yàrá òun ẹ̀tọ́ láwùn náà fi dín wọ́n rí pé àìmọ́ dúró lójú kan àìmọ́ ni mo ní àjù dáa. ìjọba gbogbo yẹn pé àtẹ́ntítẹ́ ẹ̀tọ́ àtẹ́ntítẹ́ òtọ́ ó ní àǹfààbà rí ní mìíṣàkìlì kòló òbí fìdí pé ẹni ó níyè méjì nínú ọkàn rẹ̀ lórí ẹ̀sìn tí ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ ní tó yẹ ká mọ̀mọ̀ dájú lọ́rọ̀ kíni lọ́rọ̀ ẹ̀sìn wa mo ní àdìsá tẹ̀lé yẹ ká mọ̀ eléyìí lànà mi gbọ́ngbà bẹ́ẹ̀ báwọn ẹni àdùkáfanu ẹ̀kọ́ńgbélé ẹlòmíì fi súnfì tiẹ̀ hàn àbí kò ní sọ́jọ́ kẹfẹ́ ẹ̀yìn súnfì àti sàmẹ́ ẹja kóra pọ̀. bákan náà làwọn àlèkùnwánu ni mùsùlùmí wọ́n yẹ ti onítúnlẹ̀ kí wọ́n lóye tó ọbẹ̀ la ẹ̀ mọ́tàlá fíyà tọ́hún tẹ́gínní tọ́tú láwọn ẹlẹ́gbẹ́ yẹn kájọ mọ́ ẹ̀ṣẹ́ títí ìsọfún wa náà pé ẹni yẹn lè tẹ́gínní ìdí sàdáfì àpèmọ́ra lásán ni nǹkan mi ìṣíwájú wa tí wọ́n ń tì wá nínú nǹkan rẹ̀ rí gẹ́gẹ́ mọ gbóríṣiríṣi àwọ̀wọ̀ nínú ẹ̀sìn lórí ìlànà tó ti fẹ̀sìn nǹkan burúkú ni. bákan náà wà ní máàlìkì nǹkan alimọ́mù máàlìkì ìmọ̀mù dáàrú lè fi jẹra rahmatulah alayhi gẹ́gẹ́ tí wọ́n fi tù sí ọ̀dọ̀ tiwọn náà ní tó wà alìbánà tó lè kúbọ́rọ́ ní alìmọ́ nbàtọ̀. ó ní alimami Malik ti pé ní àdáwòlù ẹ̀kọ́ ààrẹ tó gbópọn àárẹ̀ burúkú ààrẹ tí ó nídìí ìwòsàn tó rárẹ̀ tó burú ní láti lọ sí lọ síbi nínú nínú kí ni mọ́mú náà fi lè sọ fún wa nípa ìpè ní ìtẹ̀yẹ̀ bá ń ṣe ìlànà tí ó gbà mú gbọdọ̀ mọ́ni yóò sì dúró lórí ẹ̀ ọlọ́run bá sọ́nà wa tààlà ọkọ̀ aláṣẹká dúró déédéé ìdúró déédéé wà láyé lórí òdodo òní ó jẹ́ òkùnfà oríire fún wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ nínú sáré àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́ni ìfábítọ̀ lọ́wọ́ lẹ́dínà ámànà bìlkọ́wìlì sáàbìtì fìlhàyà ti dúníyà wà fún àfẹ́rọ̀ ọlọ́ni òun fi rinlẹ̀ àwọn tó gbọ́ lóhùn bá gbọ́ tó dúró déédéé òun fẹsẹ̀ wọn rinlẹ̀ bìlkọ́wìlì sáàbìtì fìlhàyà ti dúníyà ọ̀rọ̀ òdodo tó lè dúró tì màá tán nígbàgbọ́ gidi òun fẹsẹ̀ wọn nílẹ̀ lórí ọ̀rọ̀ òdodo àdínú afáfẹ́ tún ní alikọ́ọ̀dù sáábì tó ní pé ńlá ìlà àìlọ́lá àmì tó pé yẹn wà lórí ẹ̀sìn òdodo lórí ìgbàgbọ́ tí wọ́n gbàgbọ́ wọ́n kìlọ̀ àṣírọ̀ bákẹ́rẹ́ tó bá dọ̀rùn ìyẹ́kó tó bá dínú sàárè àtàn dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́ ọlọ́ọ̀tún fẹsẹ̀ wọn lé ọlọ́ọ̀tún fi wọn nílẹ̀ gbẹ́ngbẹ́ng wọ̀nyọ̀dí lọ́lọ́ ọ̀tọ́ lèmi ìwárà alábòsí alágàbàǹgébè ọlọ́sọ̀wọ́nù torí pé ní wọn àdúró délé lórí kí ọlọ́mà subhanahu wa ta'ala ti òfẹ́ fún wa so eléyìí ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa kálágọ́yé rẹ̀ kádó lórí òdodo kámọ́yẹ̀ kámọ́gò lórí tá a gbọ́yé àgbámú tààrí nílànà àwọn ẹni ìṣíwájú wa oríṣiríṣi nǹkan là ń rí ìsìn tí òkú amúsẹ́ni kọ̀ọ̀kan wa náà tẹ́tẹ́ ní àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn kóra wọn jọ sáàlẹ̀ kò wọ́n ní ìtìmọ́ òdù yóò ṣe lè ṣèṣìbí yà àwọn ọmọ ogun tání ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn ti kójọ lè hádìmí sàlàfíyà láti dé kíní láti wọ́n sàlàfíyà ẹ kóra wọn jọ wọ́n sì fi fi sáwọn lọ hàn gbogbo wọn tó ń sábà bẹ wọn náà ń sè àṣírí wọn ṣe kí ni ó ti ń tú tẹ́lẹ̀ tí òdùn orin tí ń fò káàkiri tí ẹni orin san yóò níbi tẹ́ padà èyí yóò padà kán bọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí gbogbo olùgbárata fún wọn ẹ̀sìn wọn gbọ́yé ni ẹ̀ ń takò wọn ni mo yóò pé kálukú náà ti ń kiri ara hàn báyìí tí wọn náà bá dúró déédéé bí ọ̀rọ̀ rẹ̀ ti padà hàn jẹ́ kan náà nù torí pé sọ̀làfíyà bí islam ni islam ẹni tó bá ní islam gidi kò lè kò lè mú nǹkan mí mọ ká sílẹ̀ mọ́tò bẹ́ẹ̀ lẹ́yìn tó fẹ́ sàlàfíà tó tó fẹ́ mú nǹkan mí mọ àti ìdíwó padà tú. sọ yín kálukú rẹ̀ kí n ṣèrà rẹ̀ hàn wọn náà ti mọ ogun tó fẹ́ gbé ti ń jẹ́ dáwà sàlàfíà ẹ kójọ lọ́tún kójọ lọ́sìn láti wo nǹkan láti gbé túbú. ìyẹn làánà gbọ́dọ̀ mọ́ tá ń ṣe agbọ́dọ̀ ní sí òdodo jẹ yẹn lọ torípé tí wọ́n tọ́ nífẹ̀ẹ́ tó yẹ ké wínú oríṣiríṣi àwọ̀ ní gbé ọ̀dọ̀ ẹ ló ti gbé àwọ̀ tí wọ́n fi rẹ̀ wọ́n tí ó padà ṣe mí ká ikú lónìí tí ó dání àádùn olórí àmọ́ lórí mọ̀tí náà bá rẹ̀ títí tí kò fi dé dúró lórí ẹ̀ mọ́wọ́ tó sí ẹni ṣe kọ̀rọ̀ fúlàní àwọn akọ́mẹ̀tì ní orí àwọn ẹ̀rí míì tí wọ́n mú wá tó pọ̀ lórí ọ̀rọ̀ ní mọ̀ yìí fáàtì nìbò wa nínú nǹkan ẹ̀ṣà táwọn pẹ́ ìlànà òdodo tànẹ́bì ní lágbájá yìí tẹ̀lé ìlànà àwọn ẹni òdodo pé àhàlẹ́ àti dùn òdodo لا يتطلبون كما هي عادة أهل الأهواء wọ́n ní wọn kò káàkiri bí ìṣe sí àwọn onífẹ̀ẹ́nú pápá jùlọ àwọn ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ́ tá ń rìn wọ́n bá wọn bá gba pé sábòrùn gbẹ̀ wọ́n ṣe kíni wọ́n bò lórí àǹfààní tí wọ́n ń wá. ọba ti ṣe bí àná òṣèlú àwọn ìdíyàgbẹ́ sálábù ni wọ́n àná ṣe kíni wọ́n mọ̀ ṣìṣe sí bẹ́ẹ̀. ìṣesí àwọn onífẹ̀ẹ́ nínú ṣùgbọ́n àwọn ẹni òdodo tó dò déédéé bàbá ní báyìí àròkùn là á kọ́ ọ̀ àtàkọ̀dù tó tó wọn mọ òdodo wọ́n ti gàdí sọ́kẹ̀ wà á òbí òun ni wọ́n fi ṣiṣẹ́ wà dá àwọn ilé wọn náà a nǹkan ń fìnira kàn wá wọ́n yọnu sí wa wọ́n ń sọ̀rọ̀ sí gẹ́gẹ́ àwọn tó kóra wọn jọ tí wọ́n sọ̀rọ̀ láìpẹ́ yìí wọn ní kàkún kẹfẹ́ wọ́n ti gbogbo gbóyè tó tẹ́ tó òdodo ní ọjọ́ ọjọ́ jẹ́ fọ́nù tọ́ ní kójú lọ pé omi ti ti rí tó yẹn kílẹ̀ pé làwọn eléyìí ó sì mẹ́jẹ̀ kọ́rọ̀ ẹ̀dí bẹ́ẹ̀ tó yẹ kọ́rọ̀ wọn kúrò nira kan wá mẹ́jẹ̀ kó ní ẹ lára mẹ́jẹ̀ kó tiẹ̀ kúrò ń bí òdodo tó gbọ́yé bàbá ni wàlá yẹ kúrúkú náà òbí hálẹ́ abadan wàlá kọ́rọ̀ pàtà àyè ìkójọ àwọn ẹni bí láti máa fi nira ka àwọn ẹni òdodo kò ní ní wọn lára wọn ẹni bó dodo yẹn lẹ rárá kódà bó ní ìṣẹ́jú kan. لأن الله تعالى أقامهم على الجادة رقلهم في فهم ولنبي أمسكهم حبله المتين ẹ̀sìn ọlọ́run tó yí ọlọ́run ní kan gbámú ẹ̀dọ́ àlùjẹ́ tí ọlọ́run mú bó ti yẹ kó gbámú oníjàmú lọ́wọ́ fọ̀húnmọ̀ àlà áfàrí nàbí yìí kìrìm lọ́wọ́ àlẹ́yìí wàsálàmù àwọn ẹlẹ́rìí tí wọ́n dúró lórí ìlànà ànẹ́bí kódà ká mọ́ pọ̀ àwọn náà dúró lórí ìlànà àwọn ènìyàn síwájú gẹ́gẹ́ àlìmọ́mù làwùsá ibi sọ pé àlẹ́yìká bí àfa àlùsọ̀lá ọ̀dọ̀ rẹ̀ dúró lórí ọ̀nà àwọn orípa àwọn ẹgbẹ́ síwájú wọ̀láwùrọ̀ fáwọn kànáà kọ́lá ti lé jù ẹ̀gbọ́n má parọ́ mẹ́ torí oríṣiríṣi ẹ̀kọ́jọ ọmọ tẹ́lẹ̀ ẹ̀kọ́jọ tẹ́lẹ̀ oríṣiríṣi irọ́ ní tí èdè tàwọn ìsàlàfíà lẹ́sẹ̀ kí ni lẹ́bi kàn wọ́n. nítorí kẹ́lẹ́bà fi ìlànà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn lẹ̀ náà ní ìwọ̀n tí wọ́n ṣe. ẹ̀rí àìsíra àfa báyìí ẹ̀ mọ́ka gẹ́gẹ́ kò ń ṣe pé ti ìkórìíra ẹni nítorí àánú tó wà ń bẹ̀ ni. nítorí àkọ̀dọ́wí àwọn ìtọ́ bá ọba taa kí ní ìfẹ́lẹ̀ tí ọgbà kí aláàfẹ́kọ́ dodo ọlọ́gbà kí ẹ kí ló wà ní ẹ àbí ibẹ̀ láti wọ́n rẹ àwọn oríṣiríṣi nǹkan ni bá ní mú fún yẹn tí etí yìí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá tó mẹ́mi lọ ẹni tí ò kéwú gan ò lè fún yorùbá tó bá tó bá rí àwọn orípa nǹkan tó ti bẹ̀rẹ̀ ojú tó yìn wọ́n pé ah ìtọ́ṣe ní Libya dá ìtọ́ṣe ní Egypt dá ìtọ́ṣe ní Yemen dá ìtọ́ṣe ní urudun dá ìtọ́ṣe ní afọ̀n Syria dá tó ti bí ìkẹyìn tó wá hàn pé tí ń jẹ́ gẹ́nu o a ti sọ pé ẹni yẹn náà lẹ́tún máa tẹ̀lé fáàgọ́dọ̀ á ní ṣe làákàyè tá a gbọ́dọ̀ tẹ̀lé àwọn èèyàn bẹ́ẹ̀. alimọ́mù làwùsá sọ pé ní àlékàbí àfáàrí sọ́là orí pa àwọn ẹni ìṣíwájú ni kí wọ́n gbámú wà lọ́rọ̀ fàtọ̀ kànáà kọ́lá bá èèyàn gbá tiẹ̀. wà ìyáàkà wà ọ̀rọ̀ àrìjà wà sọ́ra fúnrò rí àwọn èèyàn gẹ́gẹ́ bí fún wà lọ́sọ̀kàrà fún wùlá bilkowul kọ́dà máa fọ́ ẹnu ọ̀rọ̀ ẹnu wọn tó ti dán àbí ó pò lọ́rọ̀ ẹnu ogun àyẹ̀kọ́ ló lóyìn tó ṣe kí ni tó fi jọmujọmu ni àyẹ̀kọ́ là á wò kọ́dà bá bá ti wá sí tí ó tó jódodo nínú túbú á ṣe kí ni àgbà wọn yẹn bá gba ọbẹ̀ láró àtọ̀rọ̀ àti afọ àti ayé tí ó bá bó dodo mu tẹ̀ ká gbádà nù sọ̀rọ̀ fún ìròrí àwọn ènìyàn wà sọ́kàrà fúhù lákàbí kọ́wé fọ́nà mọ́ dunu ẹ̀rí wọn pàkéjì ẹ̀ nítorí kí ni jẹ́mọ́ káyẹ̀ lè bá gbá ẹ̀ polówó ẹ̀ polongo ẹ̀ lórí iṣẹ́ tó dáa gbogbo nǹkan ni wọ́n lò nítorí káyẹ̀ lè bá kó jẹ tó bá yẹ kó ìtàkù kí lọ́lọ́run wíkílà níbi sọ tó kó takọ̀ làwọn ẹni síwájú bàbá ní àti tí àlèmọ́mù làwùsá ibi sọ̀rọ̀ yìí ó ti pẹ́ báyìí tí ń parọ́ ní kíni ẹ́ tẹ́ ti ń pa láró káyẹ̀ lè bá gbà á ó dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa náà káwọn gbà pẹ̀jẹ́ ń tọ́ ti mọ̀ kó dà mẹ́jẹ̀ kan fi ìrújú yìí mẹ́jẹ̀ kan fi gbà á lọ́wọ́ ẹ̀ bákan náà ìrújò kọ́ àwọn èèyàn ojú mi ó tó náà là ń bá lọ àwọn àbẹ́ni ìṣíwájú sọ fún wa pé ní àṣùbọ̀ àtú kàtọ́ọ̀fà bí mágúnẹ́ẹ̀tì ni ìrújú nígbà tó bá gbà rújú fún ẹ̀ ń sìn àwọn tí wọ́n gbà fún ẹ̀ńtẹ́ ń sọ òdodo ni lọ́sọ pé rọ́nà ń pa tó bá gbà rújú fún ẹ yóò mọ̀ ní ìlú lọ́kàn náà ìwọ́n tó ọ̀sìn lọ́rẹ̀ẹ́ pẹ̀lú kùlùmù dọ̀ ìfà ọkàn ẹ̀mí ẹgbẹ́ mi ti ń gbọ́ ọdọọdún lọ́wọ́ pé oríṣiríṣi nǹkan tuntun tuntun tí ò ní bẹ́ẹ̀ sì mú ní jáde bẹ́ẹ̀ ọ́ sì tún lọ. ti ká mọ súnlẹ̀ tá ń ṣe kìí ní o irú ògiri wa kọ́ kéde púpọ̀ tí ò lálàáfíà là ń kọ́ àbí kìí kọ́ tí ò bá ó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ kò dáa náà ni àìsí fọ́pọ̀ ọmọ òdodo fàyín tó tẹ àtàrọ̀ máa ń fẹ̀lẹ̀ àrùn yòdè lóòkà à ń sẹ̀bẹ̀ rẹ̀ là tó bá tẹ̀ nínú ìjọríkì lórílẹ̀ ẹnìjọ ọmọ tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́run àbámọ́rọ̀ àlìmọ́ fún ìtẹ́mí àkàwọn tó wà nù mọ̀júmọ́ ìfàtàwà wọn àlìmọ́ fún ìtẹ́mí ẹni wà bìlì jómùlà ó ní ẹni bọ́rọ̀ kọ ìdúró déédé pàṣípọ̀rọ̀ ìdúró ṣinṣin fi ahlil hadith wa sunna lọ́dọ̀ àwọn ahlil hadith wa lọ́dọ̀ àwọn ahlil sunna sáàmùsá àsàlàfíyà ìdúró déédé tá a máa rí lọ́dọ̀ tiwọn àdùáfù àdùáfì àdùáfì máa hùwà inda ahlil kalam wal falsafa ìmọ̀ ń dọ́bù dọ́bù dọ́bù dọ́bù àwọn tani àwọn ahlil kalam

tí mo ń bẹ fáwọn tani àwọn alul kalam wal falsafa àtàwọn tí wọ́n ń gbé ọgbọ́n orí nínú àti ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn torí pàmò wọ́n mọ̀ fún káàkiri èmi ń lo wáyé náà làwọn yẹn kẹ́kẹ́ kóra wọn sórí ta lọ́nà protẹ́tì níbi tí kíní tí àwọn olórin náà ti pàdé táwọn onítíátà náà pàdé táwọn oníjó pàdé mẹ́ẹ̀. wọn náà mújọ pẹpẹ náà lè bí lè kójọ olórí nǹkan ti àgbà ó kan sọdá ń fà ní ọ̀rọ̀ gbóngbọ̀ wọn ti gbóhùn sẹ́nu èèyàn lọ gbàwé ìdìbò bá láti ilé èyí mọ̀ ní ẹkọ́jọ́ tó dìtà lánàá ẹni tó yí padà nù torí pé àǹfààní kan wà ń bí ọ̀rọ̀ òpò yẹn fún wọn. wọ́n ní kèé ṣe dàgídíjà gẹ́ ká mọ ẹkọ́jọ́ tó dìtà làáfin mọ ń díìlì pẹ̀lú lórí. ṣùgbọ́n ìgbòmí gbé kálukú níwèé lọ́wọ́ nítorí bàdá kájú ọkọ rẹ̀ nìtọ̀ kọ́tọ́ká kò wá àbí tẹ́pí fi fi yẹn ní agbára rẹ̀ bìtọ̀kọ́bùkà ìmọ̀ọ́nù tàbí kòwátùkà ìmọ̀ọ́nù agbára rẹ ní ìgbàgbọ́ rẹ ápùtù tìzì rẹ sì bá dúdú ọ̀rọ̀ àwòṣe kí ló fẹ́ àti fún ọ̀rọ̀ ẹni kò ṣe jàgbé kóra wa síta làáfi máa ọ̀rọ̀ láti gbàgbé síta ń wọn àti kí ṣe wọn àìmọ́dù olójú kẹta ń kẹfẹ́ ọ̀rọ̀ gbó tuntun lọ àbí kẹfẹ́ gbélé ìgbó tó lọ lọ́rùn 2015 nẹ́sọ̀ ọmọlọgba kínní kódà bá déwì àfa mọ́sálásí ẹ máa fi ti kún kútúbà ní kẹtù ṣe pàtàkì ìfìkà máa sọ̀rọ̀ nígbà tó wá jẹ láìpẹ́ yìí lọ́dọ̀ tó ń mú fatiwa nílẹ̀ pé ẹ atúnlẹ̀jáde kátó kóra wa jọ kájà fẹ́ tọ̀ wa tí o bá ti ní wàhálà nù ọ̀rọ̀ gbó tí lọ́dọ̀ padà sí tẹ́ni òṣèkéni tẹ́ni òdà ẹ̀dá kò sẹ́nu ẹ̀ táwọn ẹ̀ tẹ̀lé mu ó yẹ ká mọ nǹkan ṣe ó yẹ ká ti máa túlẹ̀ àwọn èèyàn báyìí tẹ́lẹ̀ ìyẹn ló fi dùn wá náà bá òpin náà tún ló kọ fẹ́ tún kẹ́kọ̀ọ́ tọ́tún ká máa ṣe sẹ́yìn òní ti ń ṣẹlẹ̀ ni ṣíṣe ara yín ó jẹ inú ogún jù fẹ́ẹ̀sì lọ ni àbẹ́yìn ló mọ̀ kò sí tí ò méjèèjì o tí ò bá kẹ́kọ̀ọ́ débi kan tó bá yẹ kó mọ̀ tí ò bá mọ̀ ó burú tó bá tó wà mọ̀ tó pé bẹ́ẹ̀ turpe ìpalára ló wá fún alìsílám ẹ̀rí alimọ́ nbọ̀lù tó ní arahmatullah alayhi wọ́n tún mú ọ̀rọ̀ mi wá nínú mọ̀jọ́ fata bákan náà wọ́n ní ìnàmà ìdá awamil muslimin wa ulama ìhìn hali sunnati wal jama'a min al ma'rifati wal yaqin wa tumanina wal jasmi bil haqq wal qawli sabit wal qat'i bima hum alayhi amrun la yunafa fihi لا ينافي فيه إلا من طلبه الله العقل والتنين الإمام ابن تيمية يعني إنما عند أعوام المسلمين وعلمائهم إذن بي لاني إتيهم بلودو أعوام المسلمين يكون نار تكي من المسلمين تقول وعلمائهم أفتقوا جاء أفعال لاني المسلمين tó jẹ́ alùsùnà tó wàlùjàmá àkùsùn tó jẹ́ alùsùnà yẹn kó ọ́dúnárì mùsùlùmí tí èyí fàáfà tó jẹ́ alùsùnà àtẹ tó jẹ́ àfà tó jẹ́ alùsùnà yìí tó ń bẹ lọ́dọ̀ wọn nílẹ̀ màrífà ní ìmọ̀ wálé ẹkíni àti àmọ̀dájú. wọ́n kó máa ní ìrìn àti ìfọkànbalẹ̀ pé tẹ́ ẹ tì mí jù bẹ́ẹ̀ lọ kódà kó mọ́ kéwú ní èyí kó lè sọ pọ̀n pé eléyìí kiri eléyìí dòdòdò wà lùkọ́ lè fà á dùkú àtọ̀rọ̀ òdòdò wà lùkọ́ tó bí màhùn àlè àti láti sọ pọ̀n pé ó ń wà lórí ẹ̀rẹ́ a ní ń bẹ lọ́dọ̀ ordinary muslim àti ẹni tó tún jẹ́ àfa tó wá já lù sún náà a ní àmọ̀dájú tó máa ń bẹ fún wọn ìdúródédé tó máa ń bẹ fún wọn ìfọkànbá tó máa ń bẹ fún wọn lórí àgbọ́yé wọn amúrú láàyò náà ti fi ńlá mọ̀ sálábà ọlọ́ọ̀lọ́ àkìláwàtì ẹ̀mí a ní nǹkan tó kílé ẹ̀ ní tí ó pé kò sẹ́jọ́ lè ráyè ti fàǹfà lórí ẹ̀ àyàfẹ́ tọ́lọ́ bá ti gbà lákàyè lórí ẹ̀ àbẹ̀ tí ò bá lẹ́sìn ẹgbọ́dọ̀ àbáyé ń bí pé àwọn mùsùlùmí gidi tẹ́jà lùsùnà kó ràkúnmọ́ kéwú tápọ̀ àkọ́kọ́ àpàtẹ́lú tí ń bẹ lọ́bẹ̀ lágbọ́yé àti fọkànbalẹ̀ tó wá dúró dédé o ẹni tí ò gbọ́yé gbọ́mọ̀ kó lágbájá yìí o ẹni tó dúró dédé ìlẹ́rìí bọ́lá tó lọ́ba kọ́ ọmọ ẹ̀sìn kọ́lá kọ́ mọ́tò pọ̀ tó bá dúró ti sún náà wàláyé bí irú àwọn tó kóra àwọn ẹjọ́ mẹ́ta pé gbà kò ní lé kíní kò ní ṣèkì ẹ̀ rárá ní ìtọ́ba sọ torí pé tí ó gbọ́yé yẹ̀kínú wà fún àmọ̀dájú wà fún màmínà wà fún ìfọ̀kànbalẹ̀ wà kátó wà fún fáàfá tó já lùsùn náà òun ìgbẹ́ bá dé tó lè já lùsùn náà tí wọ́n tó ń gbára takùnrin àwọn ilé iná sí ẹ̀ka mọ̀ àmọ̀dájú tí ń ṣe ní kíni kò sí fún àlùmọ́àrífà kó mọ tí ń ṣe ò sí fún pàtùmáàdì náà tó bá ní sàràbíà ló ń tẹ̀lé tẹ́lẹ̀ súnmọ́ ló ń tẹ̀lé nǹkan yóò nílẹ̀ lọ́kẹ̀ bákan náà wà ádámù kọ́pẹ́ ìmọ̀ ìhùwà àlẹ́ ìfi ìṣe tẹ́lẹ̀ kò lè sọ́kùnrin pé lè lòdodo wà ńlá tó bá mọ̀ àmọ̀dájú ni gbogbo olùkọ́ báyìí kò yẹ kó mọ̀ mú fún ẹ ìyẹn sọ́tọ́ bá kó gbogbo rúrúdú yìí wá pé bẹnu àtẹnu tí wọ́n gbé dání kò yẹ kó mú fẹ́ àtọ́ ṣùgbọ́n tí yorùbá mọ téèyàn ń ṣe iná ní gbogbo wàhálà táwọn ọmọ rí láwùjọ yìí máa fi ń ṣẹlẹ̀ bàbá rẹ̀ fi ń kọ tó mọ̀ pé súnà ló dúró lé kò wá fi jọ́jì ilé yìí ṣe ìtúnjẹ súnà òdodo súnà ní ká máa ń bá ń ṣe ẹni tí bàbá sọ pé àwọn ẹgbẹ́ jẹ́ mùsùlùmí òdodo níbi ordinary muslim kàtó àti fáwọn àfa tẹ́gbó lórí súnà pé ní tó máa ń ṣe máa ń dá wọn lójú àwọn níbi ilé àgẹ́ máa ń mọ̀ pé ilé kó dàbẹ́ ẹ fa kò ní ṣe ni kò ní kó lórí ti ṣe ebi lágbájá dúró dédé kò dúró dédé ìbá wọn níbi rí àná ń kí èsì pé lẹ́yìn òdó rẹ ẹja ń dàbẹ̀ wọlé ni àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni àwọn kan wà tán lè gbọ́dọ̀ wọn kí ló dé tí wọ́n rọ̀ pé gbogbo àṣírí àwọn ni wọ́n wọ́n mọ̀ bákan náà súnà tí wọ́n ń ṣe kò dojúrú mọ́ wọn lọ́wọ́ eléyìí ni kí kálukú wa náà kí kagbọ́yé ká dúró dédé Agụ ya n'enyi esuwa gị, n'oriri mmiri ha abịa na ịhụnwa, la na n'Ebomu Ahmad sọlọla aniiwọsọla ntadogore, na-apụtara dọọrọ awa n'enyi esuwa gị wa. Makanaa, a ninu tutu jee saa, awa onye sunna, ndi tufa ka ahịhịa. Abi n'o jee saa mmiri ha abịa na ịhụnwa, la na n'enyi na-ala ọmụsụsụ nna. اتفاق أهله على عقيدة واحدة أسدى هو جرم ẹnu wọn kò lórí tí ń jẹ́ وعدم اختلافه مع مع اختلاف الزمان والمكان ونية جري nítorí pé àsìkò yẹ ṣe ẹran tó ṣẹlẹ̀ ẹ̀ pátákọ́tà wà yìí ẹ̀ kàtúmọ̀ ṣe báyìí làkídà ó fi wá yẹ rẹ́pẹ́ súnmọ̀ la gbọ́ yìí o sábà lákídà ó gbọ́dọ̀ mọ ìjọ tàwọn Abubakar àti tani àti tẹ Umaru tabakọ ní tọ́bakọ tí wọ́n tarí tọ́bakọ àwọn àwọn tàbí yìí ọgbọ́n máa jẹ́ àwọn àtàwọn alhassan albasiri àwọn bí Muhammadu bin àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kápẹ́mọ̀ tó bá kọ́ mí àwọn àyíká tó tọ́ bá lẹ́yìn wọn bí alìmọ́ bínú ṣáàbù zúrí alìmọ́ Malik àwọn tó bá kọ́ wọn ó dórí alìmọ́ Shafi'i imam Ahmad al-Awfa'i ẹ̀rí al-Awfa'i àbẹ́ẹ̀ lọ ní àwọn àfẹ́sùn bó ti ń bọ̀ nù. tẹ́bá wo súnà alimam ahmed ẹ lọ síbẹ̀ tí wọ́n gbé ní sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kẹ́ló ẹlẹ́ẹ̀kẹta ọgọ́rùn ọdún ẹ̀kẹta ni wọ́n ló gbà alimam bùrùkẹ́nìyà tọ́kùlà alẹ́ yìí tí wọ́n ló gbà ní sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jẹ́ akọ alimam kọ́sùn sàlá sanu tàbí sẹ́tì na kejì sí kẹta sakọrọ alimam ẹlòmí tán fẹ́ wà lẹ́yìn wọn náà kọ́ alimam fún àdùnfẹ́ ìjìnlẹ̀ kọ ìràwá mi ẹwọ́n mọ̀kọ́tìmọ̀ rẹ̀ sábà wọn wà kéde àtọ́fẹ́ rẹ̀ lẹ́mbẹ́ ẹwọ́n ti tẹ́ àwọn alimam ẹ wo gba bó ṣe yàtọ̀ síra wọn Muhammadu bin Abdul Wahab lọ kẹbi ọgọ́rùn ọdún méjìlélẹ ó lé ní ẹyí ẹ àwọn tí nǹkan ti kọ ní nǹkan bíi tó ọdún ẹ mọ òyìnbá pẹjọ jòkó papọ̀ ni kí ló yẹ kó torí pé ní ọdún olè lórí. òde wọn ní dẹ́rí tí àwọn ìmọ̀ àwọn èyí ń ti lọ àwọn ìmọ̀mọ̀ làjú rí nínú àṣẹríà àwọn ìbùnú bá tọ̀ ìbùnú kò fẹ́ mọ̀ kìtà àbùtà sí ẹlọ́gbọ̀n tó àfáà yìí kọ́ láti síwájú fún tẹ́lẹ̀ àkọ́dé kó wá rọ́bì ṣe pé eh, àfídà àti ìgbẹ́ kó wá ní àjọ ìṣe súnlẹ̀ kan náà wọ́n rẹ̀ pé ìjọra àwọn ẹ̀tọ́ mọ àfídà àmọ́ ìjọba wa ni. àlèmọ́ Muhammadu bin Abdul Wahab ẹlọ́wọ́ wá sí wọn ẹlọ́wọ́ tí wọ́n ń sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá láwọn ẹran ní ìsáwọn ọ̀pọ̀lá wọn lórí fún náà ẹwọ́n tó gbé dání ẹwọ́n tó tẹ̀kù ní gbígbé dání wọ́n bá láwọn láti dà ẹbí jẹun tó wà ní ṣẹ́rí ìsúnà ti àlèmọ́ àbàrìbàhárì ẹbí jẹun tó wà ní ìsúnà ìsúnà ti àlèmọ́ Ahmad ẹbí jẹun tó wà ní kùtàbù ṣẹ̀rí àjòrí ẹlọ́wọ́ ẹwọ́n táwọn sọ ẹwọ́n táwọn yìí sọ bákan náà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lẹ́yìn sáànà láwọn lápídà àwọn àlèkọ́ọ̀lù mùsùlùmí àtàwọn ọmọ ìyá wọn bẹ́ẹ̀ ẹlọ́wọ̀n sẹ́mi sẹ́mi ọ̀tọ̀tọ̀ sí kí ẹlọ́wọ̀n tó wà ní àlàpídà sọ àwíyà sáàtọ̀ ẹ̀kọ́rọ̀ olórí lápèjúwe ẹlọ́wọ̀n tó wà ní àwọn tuntun mùsùlùmí bí àwọn tìhá wà súnan fẹ́ẹ́ Bukhari fẹ́ẹ́ Muslim ẹlọ́wọ̀n tó sọ ń tími náà bá lè sọ tí mi bá sọnù wọn tí ó bá tàṣírí ara wọn lé lásìkò gbèsè rí ń gbà wọn. ṣùgbọ́n lọ àkídà máa jẹ́ bákan náà kó máa lọ. àwọn sọ pé ní ìjà ti yàtọ̀ ní àbásìkò pé àyè bá wà àtúndà tọ́lọ́wọ́n alìkọ́nù mùsùlùmí náà lé ní ibi tó bá wà náà ni ẹ̀yẹ́ ti mara kéde àwọn oríṣiríṣi ibù ló ní ìlú kan wọ́n lè pín sí méjì kẹ̀kẹ́ wà ní north ìlú kẹ̀kẹ́ wà ní south ibẹ̀ pẹ́pẹ́ túnfí ló gba lẹ́mẹ̀ wọn àwọn ìkọ́wánu bẹ̀ kí ni wọ́n máa mú túnfí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ń kọ́ ìyí tó bá tó lè lọ́rọ̀ tó wọ́n rẹ̀ náà ní jọra wọn iná ìdílé kẹ́ kóra wọn wọn ẹ bá rí i tó jẹ́ pé ọmọ ni ẹ rí i ya afẹ́fẹ́ àkídà ni yóò fẹ̀sùn ẹ̀yẹ lẹ́dẹ̀ẹ́ tó náà kẹ́kọ̀ọ́ sáré tó gbé ẹ̀kọ́ àníyàdé tó kẹ́ ń a dóhùn mọ̀ tó pé wọn sọ̀rọ̀ kankan nínú akida ṣùgbọ́n wọn akọ́mọ ya rẹ̀ mísírí ìkẹ́kẹ́ ìrìnàjò gbóyò ẹ̀yẹ́ tó wọ́n ti fi wọ́n lè ni yóò yóò wọ́n fi hàn káyìdì hawa ó fi sùfíyà rẹ̀ hàn Hasan Banna tó dúró lórí gbogbo ẹ̀ ó fi sùfíyà rẹ̀ pé sùfíyà àsọ̀fíyà ló nínú agbede kan náà nínú agbọ̀nrin kan náà gbogbo wọn wà ó pẹ̀lú àkídà tó débi ní ti ń yàtọ̀ síra wọn. sòsùgbọ́n bá gbé oní tó jẹ́ ní súnnà gidi gbogbo àyè tó bá wù kán wà. láti wà nàìjíríà lágbójúwe bá ti wà lẹ́kọ̀ọ́ ọba tó gidi tó wà ń bàdàn onísúnmẹ̀ gidi tó wà ń lọrin onísúnmẹ̀ gidi tó wà ń lọ́kọ́já onísúnmẹ̀ gidi tó wà ní kano wọ́n ti ń pàdé sọ. فبعض كن فما كان على منهاج النبوة في هذا العصر أن تلو باني كلا ناني أدودو رب داني لا تقطع واي هو موافق لما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم حظوا الخذة بالخذة بالأخلاف في بابا لا ناني أدودو لين تاوايو أنت باتريتي لو يوا موافق لما كان عليه أصحاب رسول يو باتريتي أنا صحابة منه ta ló lè fọ́ tọ́yà ní gbogbo ẹ̀ tó láwọn ẹ̀kọ́ làwọn ẹ̀jọ̀ pẹ́ràn náà nílànà lẹ́yìn tó lè tírèsì pé ìlànà òun ò lè tírèsì ẹ̀dọ́nà sàábà tẹlomi ò ní ju hundred years lọ tó gẹ́gẹ́ ni tó ti forí sẹ́pọ́n kí tẹ́bi ní kí wá tírèsì ọ̀rọ̀ rẹ̀ ń tẹ́ gbé dání gbogbo mọ́tò ń ṣeun ẹni pé ibo ni ó parí ní ṣẹ́wọ̀n lórí Muhammadu Eliyasu abádùkọ́ ti hundred years kí àwọn oní ìkọ́ ọdún bá dó pẹ̀lú àwọn orí wọn ẹnu omi tó parí sí èyí tí ó sì lè parí sọ́dọ̀ sáà nẹ́bí tó mú wa tẹ́ àwọn sàábà dúró lórí òun náà lẹ́ni tó dúró lórí ìlànà àwọn sálàf wani wa man kana ala min ajin nubuwwati fa huwa mutawabiqun bi i'tiqadi wa amali bima kana alayhi man tabi'a ashab bi ihsan ila yawmi ila yawmi an-nas hadha لأنه منهج واحد لا يتغير أباني ẹnikẹ́ni tó bá dó lórí ìlànà tí gbogbo lánà àmẹ́bìmú níbi àdìsọ́kàn níbi iṣẹ́ lórí pé òun tẹ̀lé àwọn sọ̀hábà láti gbàtọ́ tó bọ̀ títí di àsìkò tá a wáyé náà alimọ́n bin tẹ́mi arahmatullah alẹ́ ọ̀rọ̀ mi tó wà nínú ìjọba fàtàwọn ẹni fàyínà ọmọ bàkánà rasul akmala alkalif nígbà táwọn fánẹ́bì ló pé lẹ́dàá wà alámọ̀hún bèrè àkọ́ gbogbo òkodoro ọ̀rọ̀ sì ní ta ló mọ̀ jẹ́ mẹ́rin ànẹ́bì ni wà kọ̀wá mọ̀ olùkọ́wó láwọn wà káàlà fún ìsìlọ̀rọ̀ rẹ̀ tó kù ló jù nígbà tó rà ànẹ́bì rẹ̀ kò ló dájú ìlànà ẹ̀ ló dájú láti máa ayé àkóhùn àhàlámù náà ti bí hí àhàlámù kálíkì lè dárí. a ní ayé pé yóò pọn dandan pé àwọn tí wọ́n ní mọ̀ ń pa alamu náà ti bí alamu kálíkì nìbàlì Ihe pé àwọn tó ní mọ̀ pa tànẹ́bí àwọn ní ẹ̀jẹ̀ tó ní mọ̀ jù láàrin àwọn ẹ̀dá ìlànà ni lórí àwọn pé ìlànà àwọn ẹni ìṣíwájú wa kan náà òfin yẹlẹyẹlẹ àsìkò éèdì bí sáàmì pé bóò láti dírẹ́sì àkídà wa àbílù táwà àbí situation tí kí ni táwà yẹn mo sọlẹ̀ kẹ pé àwọn alábẹ́gà gàbàgẹ́bẹ̀ yìí tó bá fakáfárò gan wọ́n ṣe kí ni wọ́n fà á tí ó tó yẹ kí á gbọ́yé ó yẹ kí ní ìlànà àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ń sọ yìí ẹ̀rí nínú ìlànà wọn ó ní alhirsu alaljama àti wal ikhtilaf wa nabtu alfurqati wal ikhtilaf nínú ìrìnàjò ànábì ìlànà tànábì ò ní pé ní ìmọ̀ sojú kòkòrò nípa pé bó láti kópọ̀ lórí òdodo bákan náà bó láti rẹ papọ̀ wà nẹ́bùtò fúrò kọ́tù wà láàrú bó láti gbádànù ìyapa ẹnu àti ìpínlẹ̀ ẹnu wípé bá níbi fi alílẹ̀ ní pé ká sọ fún un ọ̀rọ̀ sọ́lá nínú hadithi tí ó wà nínú muslim imam ahmed bákan nínú muslim alẹ́bi ní iná ńlọ ayáàdọ̀ aláfin sàlàtà ọlọ́run yọ́nú sí nǹkan mẹ́fà tọ̀hún yọ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ilé ìfi nílẹ̀ káfí ìròyìn kí ni ròyìn ọlọ́run ìyọnu ọgbà tí mo yọnu ni wàyẹ́kọ̀rọ̀ láti mọ̀ sàlàtà bákan náà ọlọ́run kọ nǹkan mẹ́fà fún ikú fẹ́kẹ́ sí kí ló fẹ́ fún wa àǹfà àdúgbò pé kẹ́ fọlá tó ṣe kù bí ìṣe à kẹmọ́ mú nǹkan mí pẹ̀lú ẹ̀ ẹ má ti nǹkan mi lẹ́yìn ẹ̀ bákan náà wà á tẹ̀ tó fi mú bí hábùlélá ìjẹ̀mí à wà látàkà ọkùn kí orí kẹ́ rọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́ tó dábàá ohun táwọn yẹn tú hábùlélá oríṣiríṣi ìtumọ̀ ní ṣùgbọ́n dágbàlagbọ́ inú pé kárọ̀ mẹ́sìn ọlọ́run bọ́lọ̀ ti gbé lẹ̀ kárọ̀ mọ́ gbogbo wákàtà jẹ̀mí wàlá tatafarọ́kù kẹ́ má fi yẹn lẹ́yẹlẹ́ ntọ́lọ́ nfẹ́ fún wọn. bákan náà wàyẹ kúrò wùlá kò mú wa sọ. ká má wàá jọ̀rọ̀ ká sọ àbí wa àwọn tó máa ń gbìyànjú láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ òun ló ní súnà tó dúró déédéé ìyẹn ló bá jẹ́ pé náà bá sọ̀rọ̀ nígbàmí ẹ̀ ń parọ́ mọ́ náà parọ́ mọ́ yìí kódà nù tíra yìí náà láti kíni láti yọ ẹlọ́wọ́ tọ́ga yín báyìí sọ ẹ̀yin oníṣẹ́ ìjáde ẹ̀yin ní súfí nígbàkan àtàwọn onítọ̀rí kọ yí tó ti ṣíwájú àwọn ní alìsìtìbí yankọ́ àwọn ìkọ̀ àníyà táwọn ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọn ẹlọ́wọ́ tó ga yín báyìí sọ nínú tíra rẹ̀ báyìí ló sáàrù sọ ọlọ́wọ́ fẹ́ ká ní kí ó lè wà kọ́ lè di àmọ̀dí ẹ̀ká kẹ̀mọ́ sọ pàtẹ́fẹ́rẹ́ pàṣọ àlè àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀béèrè àbá sàlàyé pé ìbéèrè tí ó sàǹfààní tí ó sàǹfààní rárá bákanáà wà ìzọ́ atalimani àti ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìṣòwólófò mọ̀nẹ́tìbìtì tọ́nà bàtàánà àtàlà tí ó fẹ́ àti ìmọ̀ ìmọ̀ náà wà ní rahmatullahi ní àti wọ́n ó ní amẹ̀lẹ̀ ìfìsọ́mù bí hábìlélà ẹ̀rí rírọ̀ mọ́tọ́lọ́ ní gbogbo àrọ̀ mẹ́sìn ọlọ́ fọwọ́ tàmásùkù bí ààdùn fọwọ́ tìbá ìtìbáàbì àzíz ọ̀sùlódì gbogbo akárọ̀ mẹ́sìn ọlọ́ kárọ̀ mọ́tìrà ọlọ́ wàtà àdùn bí àdàlẹ̀ bákan náà ẹ̀kọ́ tó wà ní ìkátọ̀ ní wàlàhábùlù yóò tó lakọ alẹ́ àhàjì andabalẹ̀ hábùlù náà a máa ń gbà lérò àdéhùn tá a gbé tó wà láàrin wa àtàwọn èèyàn àmọ́ ń lò bẹ́ẹ̀ tó àtàwọn ọ̀rọ̀ méjì bàbá sọ lórí ayà yìí látọ̀ wọn bá sọ́nà àtàlà ń kọ́ fún ọ̀nà àlùkò àn ọlọ́dún wàlá tàkùnú kálẹ̀ bí náà tàbá rọ́pù ẹ̀mọ́dà gẹ́gẹ́ bí àwọn tó ti kú yẹlẹyẹlẹ wà kọ́làkù tí apá ẹnu wa pọ̀ láàrin wọn ní ìbáàdì máa já ahùnmùlùbàjì náà lẹ́yìn ìgbà tó dìde ó dìde gíní tó dìde ẹ̀gbẹ́gbà tí kú yẹlẹyẹlẹ ó tún wọ́ọ̀tì jù ní pé kó òdodo tó gbọ́yé tó ti rí báyìí náà wọ́n yẹ kí rújú ṣe kí ni kò gbé ẹ lọ àbí fẹ́ àwọn èèyàn olóòní ní ìgbà tó dúró sí ẹ̀rọ wọ́n láì sáláwọn àbábùn àbòm àwọn tó bá ṣe lé wọ́n pẹ́ sí ẹlẹ́ ẹ̀lẹ́ nígbà tó dúró wá bá wọn wọ́n náà láwọn tí ìyà tó lágbára ó rọ̀ fún wọn nígbà òun yá wọn sábẹ̀ yá bòlùdó ó wà tẹ̀síwájú òjò wọn lọ́jọ́ tí àwọn ojú kan ó máa funfun táwọn ojú kan ó máa dúdú fa amẹ́lẹ̀rí rẹ̀ tó wá dà tó ojú òhun ẹ̀rọ àwọn tó dúró dúdú àwọn owó ní àwọn tó yẹ ṣe kèmí tọ́lọ́ lọ́nà ní àkàfàrùn bá àdà ìmọ̀ ẹ̀ kan ẹmọ ìjìyà lórí ìṣe kẹfìrí kẹfì sọlọ. fàámù lẹ́bí náà bóyá bọ̀tù ojú òhun pápí ọ̀rọ̀ ṣùgbọ́tì láì ohun tí yà pọ̀ lójú òun. ẹ̀wà náà tí ojú owó máa fòfò àwọn ni wọ́n wà nínú òkè ọlọ́run wọ́n wà nínú àánú ọlọ́run wọ́n sì máa bẹ́ẹ̀ gẹ̀gẹ̀rẹ̀. abdullahi bin abbas rabi allah anhu ma táwọn fúkà rùdùmáà ní àfáàgbè ní tẹ̀síìrì habru ọmọ àfáàgbà nínú àwọn àmì ya yi ó tó àyà ikú wa ó ní ọmọ fún ìyẹn yá wùjú ọjọ́ tó yóò ọjọ́ àti ìyẹn pé ọjọ́ tí ojú àwọn oníbídíà ọmọ ẹgbẹ́ ni yóò máa kọ́ni lọ́wọ́ táàmì àgbìyànjú káwà ní omi súnà ẹ̀rẹ̀ alimami bagawi aná ṣàlàyé pa àyà nínú tẹ̀síìnì wọn ẹ̀rẹ̀ ipa tó ní ojú mùsùlùmí yóò tutù ojú kèfèrí yóò kọ́lé lọ́wọ́ bákan náà mú afárò sàáìdì tó dùbẹ́rẹ̀ wá tó máa ń lọ́dọ̀ àbúdáìbùn àbáfún ìgbà àtẹ́ta fún fúnra wa eléyìí ṣe pàtàkì fẹ́nu kọ̀ọ̀kan wa ká ní àgbọ̀yé ẹ̀sìn ẹ̀ káwọn pé mọ́níádì ó ń pèpè síbi ìjọ kan káàárọ̀ mẹ́fin ọlọ́run lódìndí ká má fún yẹlẹyẹlẹ ṣùgbọ́n káàárọ̀ àgbọ̀yé o mo ń ṣe amalgamation àbíbò náà ń pè nínú fáwọn akẹgbẹ́ wa lẹ́nu pé kájọ mọ́ ẹgbẹ́ kíní kájọ mọ́ ẹṣẹ́ náà ń sọ̀wọ́ ẹgbẹ́ àwọn tó yẹ ṣe lájàmbá ni hùn táǹsọ yìí ara àròsọ táǹsọ náà lájàmbá yìí ṣe kò sóòrọ̀tún kò sóòrọ̀tún ìfọ̀wàníyà àròsọ àwọn tani àwọn ẹlẹ́gbẹ́gbẹ́ ni tani ń sọ yìí dáwà papọ̀ láàrin ara tiwa gbogbo

ṣe máa fi àwọn èèyàn jẹ́ ẹ̀rọ̀lá jàmá ni wọ́n bá ń sọ yìí o ṣé jàmá ti irun ní ẹ̀ ń sọ ni àbí jàmá kẹ́yí àwa tá a mọ́ra tá a dúró lórí mọ́ ní àjò kájọ dúró lórí kájọ ṣe kíni kájọ fi dá wà nígbà tí o bá fẹ́ rí lẹ́mọ́ gbogbo kílò àkọọ́lù yìí àtàmọ́ àtàmọ́ táwọn ṣe tí wọ́n mọ kójọ náà ní láti fi lé àwọn èèyàn fáá ìdìsúnà yìí ọba sún sínú tó jẹ́ mìnàjì nùbú wà sáwọn nípa sọ́yìnbá àdìsúnà ni pé ìdìrú ní ilẹ̀ ìwà ìdákìwẹ̀ ìsìlá wọn a máa kòkòrò ibi ìjọkùn a máa kó bí ìwé kájọ rẹ papọ̀ ṣùgbọ́n àwọn òfin májẹ̀mú ti sí tiwọn kèé ti jọkùn aládàlú aládàkọ̀ ẹni tó gbà pé káde nǹkan mọ́ra ẹni bọ́ǹbù kan kájọ pé ẹni ọ̀yà kó náà máa bọ̀ ẹni tó gbà pé ká máa ṣe wọ́de ìta akẹgbà ni èyí tó lọ́wọ́ rọ́ ẹni òun náà wọ́n tó kí ni kó máa bọ̀ oníṣẹ́ ìjáde jẹ́ pé àkídá ò mọ́ kò dán fẹ́kọ́lá ní káàkiri fẹ́rẹ́ wọ́n tó kí ni kó máa bọ̀ tó bá tún àtọ́ra wa ní alùsùnẹ́tì ọ̀lùjàmá níbo lẹ ti rí ìhùn kì í sí ìyìn táwọn àfáǹsọ ni ẹni tó bá takò yín lórí ìhùn ẹ mọ́ àkíyèsí ẹ̀ pé lájà máa mi jàǹdà tó wá pé lájà ń jẹ́ ń jà lérò pé lájà tó kò sí jẹun káyọ̀ pẹ̀lú jẹ́mọ̀ sí ilẹ̀ ní òsì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n jẹ̀mọ́ òdodo kò sí ẹni súnà kan tí ó ní kò sí gíní tí ó ní kò sí o. gbogbo ilé jẹ́ àwọn nǹkan tí ẹ ká fi ṣe ra wa létí torí wípé ní ìmọ̀ kójọpọ̀ wọn láti wó súnà ìrìn ilẹ̀ sí ni. wọ́n tá a bá ti mọ táà ń ṣe táà sì dúró déédéé sáàbùgbó táwọn àfáà súnmọ̀ sáàbùjẹ́ kí òdodo kó jẹ wá lógún jù fẹ́yàn lọ sáàfin bá dúrà fi kọ́lọ̀ fún wa dúró wàláhí láyà dúró nà kẹ́ìdò kò ṣe à ète wọn ète pèrò wọn kò ní dégíní kò ní kó nira bá wa kọ́lọ̀ وسالكم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين